nípa báyìí aburú ni aburú ti ń bẹ fún gbogbo tí a ń pè ní bìdà àkọ́kọ́ nù tẹ̀sìn sí láǹsọ̀ tàbá tó ń sọ̀rọ̀ nǹkan míì tó bẹ lára wọn ọ̀pọ̀ ṣùgbọ́n ni pé bìdà ni wọn tó bá jẹ́ ti ń bẹ lára wọn lọ́wọ́ máa sọ fún ọ báyìí ọ̀yà sọ díẹ̀ nu bìdà yín ti lọ ọ̀yà sọ díẹ̀ ó kù àfáà tó ti lọ ìjáde oní ogójì ọjọ́ rí òun ló ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí o ẹ̀yin tẹ́ ń bọ̀ wá màá wá máa bá ọ̀rọ̀ wá sí ẹ ó nínú gbogbo àdéhìí táwọn máa kà ọ pé ó ní èyí tó pọ̀ jù ní àdéhìí táwọn máa kà ó ní àdéhìí tí èsì àdéhìí hmm, díẹ̀ ń ọ wá jẹ́ ìtọ̀dà ẹ̀dẹ̀ ní abúrú àkọ́kọ́ nù wọ́n lè sọ fún ọ wípé pé àwọn èka àdéhìí tó dọ̀ àyè gbogbo ẹ̀ ń bídí àlàyé kò só ń bídí àtórí tó gbé bídí àdání tí ò ní bá lo hadith dọ̀ayì gbogbo ń bídí àlàyé sí màwọn ènìyàn sí ń bọ̀ kan nìyẹn òun ẹran tó ń bídí àlàyé hadith ọ̀jẹ́ dọ̀ayì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kò sí ni wọ́n bá lo ẹ̀ àti bọ́kan ni wọ́n ti ń sọ wípé ẹ̀yin lẹ́ máa ń tẹ́ jọ àní kọ́lá lọ́sùlù láìsọ̀rọ̀ ẹ̀yin máa ń sọ pé dọ̀ayì fún dọ̀ayì ta lẹ́yìn ẹ rí bí wọ́n ti ń ra nàbí fún wọn tó kà fún pé yẹn tó ń ra nàbí fún pé ó pé àdéhìí kan dọ̀ ayé fún àdéhìí kan kọ̀ wá bẹ́ẹ̀ tó ó dé ní aburú àkọ́kọ́ nìyẹn ó ní nǹkan tí ìṣẹ́ sìn ẹ bẹ́ẹ̀ ní kí ló kọ tíra tẹ́ nǹka fàbá ìlú làmọ́ ẹ̀ àfáà ní oní ẹni tó ti lọ ọjọ́ dé ológójì ọjọ́ rí ni ó ní tí kìí ṣe ẹ̀sìn tí kìí sojúlówó ẹ̀sìn àwọn máa kà àwọn máa gbé lérí gbogbo tó jẹ́ ojúlówó ẹ̀sìn tó ẹlẹ́kẹta kọ̀mọ́mọ́ ọ̀yà tààtún náà bá fi kùn ọ̀yà ìwọ náà tó ti lọ ní ológójì ọjọ́ yà àyìn ológójì ọjọ́ la fẹ́ gbọ́ òun ọmọ ọ̀ẹ̀sẹ̀ dín òun sọ pé ó ní ẹ pìrìfà ẹ̀yìn tẹ̀blí pìrìfà kẹ́yìn máa lọ Pakistan ṣáájú maka no wọ́n sọ pé rọrọ̀ ń pa wọ́n sọ fún wa pé wọ́n pìrìfà káwọn ọ̀kọ̀ọ̀kọ̀ àkídà àwọn èèyàn ẹni tí bá sì ń gbọ́ mẹ́nu wọn náà kò tó bẹ́ẹ̀ kọjá mi tó bá sì jùmọ̀ bẹ́ẹ̀ kọ́ wájọ́ mẹ́jọ wípé káwọn ọ̀kọ́kọ́ lọ Pakistan wọ́n pìrìvà rẹ̀ kún tó lọ hajj ó lè rí tẹ̀bílíkì tó lọ hajj yóò ti kọ́kọ́ lọ kíni Pakistan kí ló fà wọ́n ní ó lè gbádùn hajj àfi kọ́kọ́kọ́ lọ sí <laughs> subhanallah <laughs> wọ́n fẹ́ lè gbé sínú àríkánlì Islam hamsa padà wàtàhújà ẹ̀ Pakistan <laughs> ó di mélòó báyìí ó di mẹ́ta ọ̀rọ̀ abúrú mi ah, ah, àwọn tó lọ rí lè mọ́ sọ tó lọ 40 days rí ọlá ah, tí lè tìrí àáyá sọ ó lè sọ̀rọ̀ ọgbà ah, bẹ́ẹ̀ ni nínú nǹkan tí wọ́n máa gbélé yà ó náà ni alámùrù màrúf náà gan ọ̀yẹ́jú sọ̀rọ̀ pé alámùrù màrúf ọlọ́run sọ pé kúntùm khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf àwọn ní ta'muruna bil ma'ruf nìkan lọ bá àwọn wọ́n tẹ́ ní haúnà ánìlmùnkárì yẹn kò sí tọ́ka wọn wọ́n tẹ́ àmúrúnà bil nìkan làwọn wọ́n ṣe wàtániháwọ́nà àrùn múnká sẹ́ẹ̀sì tániháwọ́nà àrùn múnká lè rí nígbàtọ́lọ́ ọlọ́run yí padà ìṣàlá <laughs> náà rìsọ́ọ̀tì náà ní ìṣàlá ọ̀hún yí padà so bó ti jẹ́ ni ẹ bá fẹ́ mà síwájú sí kó tó máa béèrè nǹkan pọ̀ mbẹ́ o lẹ́sì dọ̀rọ̀ fún ẹ wọn ò dó torí foundation wọn lórí mélòó ni six point fundamental six point àbí àwọn òṣùlù síta tí èsì tíra òṣùlù síta ẹ̀kọ́ òṣòlù sí tà lọ́dọ̀ wọn tọba lọ́ka mẹ́fẹ́fà gẹ́gẹ́ bí àwọn mọ̀tẹ́sílà náà sí ní àlè òṣòlù lẹ́kọ́msà tó ti ọ òṣòlù sí tà mẹ́ lọ́dọ̀ àwọn tẹ̀bílì tọba lọ́ka láti bẹ̀rẹ̀ dópin ó rí i pé kò sí kankan bẹ̀ tó ti ẹ̀ báàkì ní tànàbí mu wa wọ́n kàn lè jọra wọn láwòrán lórúkọ ṣùgbọ́n àkíkọ̀ nǹkan yẹn ó yàtọ̀ sí tànàbí mu wa sallallahu alaihi wasallam